Welcome aboard Flight Oso. Get ready for takeoff in 5, 4, 3, 2, 1. You are now tuned into the sounds of Oso City. Oh, Oso City. party, that we dance. pausado no club ewé ní ìwọ wá wé ìrẹ̀ kọ o ti fi lójú ewé ẹ kó sewé kó segbò kó sewé kó segbò kó sewé kó segbò kó sewé kó segbò. wọ́n ti po omi gọ́tà pọ̀ ojú ti dẹ́rẹ́tì wọ́n ti po kẹ́míkà pọ̀ àwọn sáyẹ́nsì student. kó sewé kó segbò kó sewé kó segbò kó sewé kó segbò kó sewé kó segbò. wọ́n ti po omi gọ́tà pọ̀. ojú ti dẹ́rẹ́tì wọ́n ti po kẹ́míkà pọ̀ àwọn sáyẹ́nsì students. òzónlé ya ti bẹ́ àṣírí tù eruku ti pọ̀ ju àṣírí tù afẹ́fẹ́ fẹ́ àti rí kúrọ̀ mọ́dánlẹ́sọ̀ kò bẹ́ ìjà sọ̀rọ̀ ẹ̀dí kárí bí ó fa ṣíṣà bí ṣàngó kabalẹ̀ rí bí ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ tramadol ló ń mu bí tonic water yìí. kò ṣe kò ṣe bò kò ṣe kò ṣe bò kò ṣe kò ṣe bò kò ṣe kò ṣe bò. wọ́n ti po omi gọ́tà pọ̀ ojú ti dẹ́rẹ́tì wọ́n ti po kẹ́míkà pọ̀ àwọn sáyẹ́nsì student. kò ṣe kò ṣe bò kò ṣe kò ṣe bò kò ṣe kò ṣe bò kò ṣe kò ṣe wọ́n ti po omi ojú ti dẹ́rẹ́tì wọ́n ti po kẹ́míkà pọ̀ àwọn science students. body disu wọ́n máa ṣànọ́sì body flaka wọ́n máa ṣànọ́sì Colorado wọ́n máa ṣànọ́sì kí ló dé èdè jebure torí ànábì. àyẹ̀ ń kọ́ bis pẹ̀lú Ṣàngó ni kí ló dé tẹ́rùkú pọ̀ tó yìí eruku kúnlẹ̀ o eruku kúnlẹ̀ bíi pé popo ti ju tágàsì sínú ilé o. ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ gangan àwọn ọmọ bóbá ti ọlọ́kan ó dẹ̀ ló ń kẹ́sẹ̀ lẹ́kọ̀ọ̀kan bí kò fẹ́ wọn mọ kí kò sún uefa cup ìmọ̀ wọ̀lú ẹni rẹ̀ lọ ọ̀rẹ́ mi ti yá ẹ̀ oh my god. kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò. wọ́n ti po omi gọ́tà pọ̀ ojú ti dẹ́rẹ́tì wọ́n ti po kẹ́míkà pọ̀ àwọn science student. kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò. wọ́n ti po omi. wọ́n ti kó mi dùn sí i. run, City on Instagram at O S O C I T Y. Oh, so city, qué rico, papi. vou te matar. Toma! foot. You are now at your destination. Thanks for flying with us. For bookings, email us at osocitybookings at yahoo.com. Follow Oso City on all social media platforms at O S O C I T Y.